mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́kọ́ olórin mùsùlùmí alhaji abdulaziz abdulsalam tí àwọn ènìyàn mọ̀ sí Saoty Arẹwà ló fi ayọ̀ rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára tó sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fi ọmọ kún ìdílé náà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí i kú oríire kọ́láwọlé adéyẹmí kú oríire ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ṣe ní àná òde òní tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń súre fún wípé a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn èèyàn lórí ayélujára ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká olórin àbọ̀lọ́rẹ̀ adégbọlá àkàndé tí gbogbo ènìyàn mọ̀ sí nice kú oríire ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ń ṣe lóòkè pẹ̀ ní àná òde òní tí w wọ́n sì súre fún wípé a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká DJ Cuppy ló ti fèsì sí ọ̀rọ̀ Kenya West lórí ìtàkùn ayélujára wípé bàbá ìsàlẹ̀ òun Aliko Dangote ló lówó jù ní ilẹ̀ adúláwọ̀ látàrí ọ̀rọ̀ tí Kanye West fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun lòun lówó jù ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ṣùgbọ́n DJ Cuppy ní òun fẹ́ràn orin Kanye West o àmọ́ o bàbá ìsàlẹ̀ òun Aliko Dangote ló lówó jù ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ìlú mọ̀ọ́ká olùkópa Big Brother Naija ìyẹn Tóyò ni wọ́n ti ń bá a dúpẹ́ lórí ìtàkùn ayélujára bí olúwa ti kó yọ nínú ìjàmbá ọkọ̀ Tóyò ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó ṣe ohun tó kó òun yọ nínú ìjàmbá ọkọ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká òṣèré Ayọ̀ Ọláìyá ló lo òfì sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì fi ayọ̀ rẹ̀ hàn nínú fọ́nrán náà bẹ́ẹ̀ ló sì súre fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ọ̀sẹ̀ yìí á sàn wọ́n sówó. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré Abibat Jinad tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Real ọmọ Jinad ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ọkàn àwọn olólùfẹ́ rẹ̀ balẹ̀ wípé kí wọ́n máa dunnú ní gbogbo ìgbà nítorí ó ní ìmáa dára ju àná lọ tó sì ṣàdúrà fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ọ̀sẹ̀ yìí á dára ju tàtẹ̀yìnwá lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká DJ Sam Clef ti lọ́dí àìṣedédé àwọn ọ̀dọ́ lọ́nà tí wọ́n gbà rí owó lọ́nà àìtọ́ mọ́ àwọn òṣèré Nollywood látàrí bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe máa ń ṣe ìrúsókè ṣíṣe òògùn owó àti rírí owó lọ́nà àìtọ́ DJ Samclef ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìkọminú yìí hàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ ipa tiwọn nípa ọ̀rọ̀ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà orí ayélujára ìyẹn Túndé Ednut ló fi ìdùnnú rẹ̀ hàn látàrí àwòrán rẹ̀ tí arábìnrin Celesta Jonah yà tó sì fi sórí ìtàkùn ayélujára rẹ̀ Túndé Ednut ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ẹ̀mí ìmoore hàn sí arábìnrin náà tó sì sọ wípé òun nífẹ̀ẹ́ àwòrán náà àti wípé ọmọbìnrin Celesta Jonah yìí òun náà rẹwà gan-an ni o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká akéwì àjọkẹ́ ẹ̀wà èdè ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn pé kí wọ́n má ṣọ̀lẹ ní ọdún yìí wípé kí wọ́n dẹ́kun àti máa sọ wípé ayé ń ṣàwọn nítorí ẹni ayé ń ṣe òótọ́ kan ẹni ṣera rẹ̀ púpọ̀ ó ní kí wọ́n rí dájú wípé ọdún yìí ò bọ̀ mọ́ wọn lọ́wọ́ kí wọ́n sì dẹ́kun àti máa tójú ara wọn kiri ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. ọ̀rọ̀ àwọn yorùbá kan sọ pé ìbẹ̀rù kí ni ó ṣẹlẹ̀ lọ́la mímú ìjàpá ti fi gbélé rẹ̀ káàkiri gbógun balẹ̀ dé lójijì kìkì kálábà wọn kí orí rẹ̀ bọ́nú ó sì wá àpáta tó farajọ ni rojọ́ wípé ọdún tó lọ ó wọ ọmọ ẹ̀ lọ́wọ́ àfàìmọ̀ kí ọdún èyí kó mà tún wọ́ jù bẹ́ẹ̀ lọ kì í ṣègbè ṣùgbọ́n torí pé ẹjọ́ tó gbé dání léṣì òun ló tún kùn sẹ́yìn tó fọ̀já sí tó tún gbẹjọ́ kò sí ohun tó lè dá ṣe ń tìyẹ ẹni ẹlẹ́ni ní rẹ̀ rù sán ni sanni ò lórí ẹrù ó ti gbàgbé wípé bá a bá bí ni ṣe là á túnra ẹni bí òtúrà ìrẹtẹ̀ òun lọ̀rọ̀ lé ayé bá a bá tẹni nífá ṣe là á túnra ẹni tẹ̀ èèyàn tá a tẹ̀ nífá tí ò túnra rẹ̀ tẹ̀ ó ń tọ̀hún ó túnra rẹ̀ jẹ ni. mo ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídìí ọ̀làsànlóye lórúkọ tèmi ó dàbọ̀.